الحمد لله الذي لا شريك له في ملكه وتدبيره وفي أعماله لا شريك له في ربوبيته وألوهيته والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلى آله وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa adúpẹ́ fún ọlọ́run ọba Allah ọba tí kò sí irú fún nínú ọlá rẹ̀ òun nìkan ní dọ́lá rẹ̀ ṣe ìtọ́bá bẹ́ẹ̀bù fún yàn nínú ọlá ẹ̀ ọlọ́run ọba nìkan ní ìmọ̀ ń bù ọlọ́run òfẹ́lòmíì kó fi ṣe gbákejì rẹ̀ tó náà tí ma ń bù nínú ní ọlá rẹ̀ lẹ́yìn ọlọ́run ẹni tí fúnyàn ní ọlá ẹni tí fúnyàn ní oore ẹni tí ma ń kẹ́yàn tí ma ń ṣàánúyàn ọlọ́run ọlá nìkan náà ni òsánìkan tó wà nípò bẹ́ẹ̀ gbogbo olè sí fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọjọ́ ọbọ̀ mọ́ wa lọ́wọ́ abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo yìí tí a tó ń bèèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́mọ́sá fi lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ èyí tí a ń sá fún nínú aburú ayé kọ́lọ́wọ́ bá Allah kọ́mọ́sá ìdáàbò bẹ́ẹ̀ni mú kí àwọn mùsùlùmí òdodo ní àdúgbò tí a wà yìí mo kí àwọn ìmáàmù wa ni ààyè yìí tí wọ́n ń darí wa lérí irun àtàwọn àkóso mọ́sálásí mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ ní àdúgbò yìí mo kí gbogbo àwa tá jẹ́ ọmọlé mo kí gbogbo àwa tá ọ̀dọ́ ati àti lóbìnrin mo wá kí àwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo àwọn àfá wa kọ́lọ̀mọ̀bá aláà kọmọ́sà ìsàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ tí wọ́n ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́yìn ọjí ọ̀kan nínú islam àwọn nǹkan tí ma ń ba ìsìláàmù yàn jẹ́ gbogbo wa náà ni a mọ̀ pé àwọn kankan bẹ tí ma ń ba ìrun jẹ́ àwọn kankan bẹ tí ma ń ba lùwàlá jẹ́ nàwákìdò ní islam kìí ṣe pé wọ́n bá ọ̀run àtọ̀lọ̀wàlá jẹ́ yóò kókó ba ìsìláàmù jẹ́ pátápátá ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa nítafẹ́ sọ ní ìrọ̀lẹ́ yìí kọ́lọ̀mọ́sàjọ́ ṣàǹfààní fún wa òun náà ni ṣíríkú alwasa'ib ṣíríkú alwasa'ib ọ̀kan nínú àwọn tí ma gbéyàn kúrò nínú Islam tí wọ́n ń pè ní ìbọ̀rìṣà ẹbọ ìwà orogún papọ̀ mọ́lọ́wọ́n ọba látara kéèyàn ọmọ fi alàgàta sáàrin òun àtọ́lọ́hun alwasa'if kéèyàn ọmọ fi àwọn ẹ̀dá ọlọ́hun sáàrin ẹrú àtọ́lọ́hun Eléyìn, ó fẹ́ da ìgbàgbọ́rú ló jẹ́ ká mójútó kásàlàyé fún àwátá jẹ́ mùsùlùmí òdodo kọ̀wádìí a máa ta ní jọ́lọ́un ta ní ẹrú ọlọ́un a gbé àwọn ẹrú rẹ̀ sípò sípò rẹ̀ a wá gbé àwọn ẹrú ọlọ́un ọba àwọn ẹ̀dá ọlọ́un a fẹ́ gbé wọn sípò ọlọ́un ó ní kéèyàn ó fi intermediary sí àárín òun àtọ́lọ́hun látara pé ó fẹ́ bí àbùkátà kan ó wá wo pé èyí tó wọ́n fi máa pe ọlọ́hun kó wọ́n fẹ́ kan kú máa pe àwọn ẹ̀dá ọlọ́hun tí wọ́n súnmọ́ ọlọ́hun torí wọ́n gbà pé wọ́n súnmọ́ ọlọ́hun náà ni wọ́n fi wò pé káwọn ọfẹ́ kan kúkú mọ́ lọ́dọ̀ ọlọ́run dàrẹ́tì ọ̀dọ̀ àwọn tó súnmọ́ ọlọ́run ọba yẹn ni káwọn ṣe kí ni káwọn ọlọ́dọ̀ wọn kí ọlọ́run ọba ó lè bá tètè dá wọn lóhùn ẹni tí nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ wọn lọ́dọ̀ rẹ̀ wọ́n wá lọ́dọ̀ ẹni tó súnmọ́ ọlọ́run wípé kó fún àwọn ní ìdáwọn fẹ́ nítorí kó súnmọ́ ọlọ́run ọlọ́wọ́n jẹ́ yíwa yí pé gbogbo àwọn tẹ́ ń lọ lè báyẹ̀ ọ̀lẹ́ ní gbogbo wọn gbogbo wọn ò ní kò sáṣẹ lọ́wọ́ wọn lẹ́yìn náà òkú ní gbogbo wọn ọlọ́wọ́n bá nìkan lọ́ba alágbára ọba tí fún yàn a rí pé ìtí à ń bábọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni nawakitul islam èyí tí sheikh wa muhammad bin abdul wahab an-najidi rahimahullahu ta'ala rahmatan wasi'a tí wọ́n sàlàyé fún wa àwọn nǹkan mẹ́wàá tí ma mú yàn kó ní islam ẹlẹ́ẹ̀kejì yìí náà ẹbọ lòun náà àmọ́ ṣéèkì wọ́n dá yàtọ̀ nítorí káwọn èèyàn kan lè bá gbọ́yé torí nínú ìjòkó wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ọ̀rọ̀ ẹbọ lásìkíní òun la yanjú kí ní wọ́n ń pè lẹ́bọ àwọn ìran ẹbọ tí ń bẹ lérílẹ̀ ọlọ́run lẹ́ni èyí tá fẹ́ yanjú yìí ọ̀kan nínú ẹbọ náà ni òun náà sì ma ń ba ìsìláàmù yàn jẹ́ ìmọ̀ràn jẹ́ kéèyàn ó dé ọ̀dọ̀ ọlọ́run ọba lálẹ́ ìní jẹ́ jẹ́ gbogbo sẹ́rí téèyàn iná ọlọ́run kámọ́bà wọná ọlọ́run náà láàfin pariwo káàkiri nítorí pé ẹbọ ìtafẹ́ sàlàyé yìí ó ti gbajúmọ̀ láwùjọ wa ó wà lẹ́ lárúbáwá Ọ wà lọ́dọ̀ wa ní ilẹ̀ yorùbá ń bí náà àtàwọn ìlú míì náà tó jẹ́ pé wọ́n sàlàyé mọ̀kan nípa àgbọ́yé ẹ̀sìn tó yẹ kí wọ́n ní nípa rẹ̀ النكر الثاني من جعل بينه وبين الله وسائطا يدعوهم الشيخ محمد بن عبد الوهاب النجدي رحمه الله تعالى رحمة واسعة wọ́n ní gbogbo ẹni tó bá ti fi alàgàtà intermediary ẹni tó bá ti fi nǹkan kan sáàrin ẹrú ọlọ́run ọba àtọlọ́run in tó fi sí àárín àwọn àtọ́lọ́wọ́ báyìí yẹ̀dẹ̀ ọ̀hún in pe nǹkan náà pé kọ́ gbà òun kọ́ sàánù òun kó fún òun ní tó òun wá wọ́n yẹ sàánù mùsàfá in sì ń bẹ̀ pé kọ́ òun sọ fọ́lọ́hun kọ́lọ́hun àwọn àfáà láti wà ẹbá abẹ́ ọlọ́run eléyẹ ká ń sọ eléyẹ dáa tọ́lábù dọ́á ẹ̀ndẹ̀ sọ̀rẹ̀ hì wípé ẹbá wa ẹdákùn ẹbá mi ẹná tì mí nínú àdúrà eléyẹ dáa àmọ́ kéèyàn máa rán anábì Nuhu sọ́lọ́run bí anábì Ibrahim sọ fọ́lọ́run o onímọ̀ nítorí pé anábì Ibrahim súnmọ́ ọlọ́run ó fẹ́ kí anábì Ibrahim ṣìpẹ̀ òun lọ́dọ̀ ọlọ́run bàbá ànábì dáúdà ànábì wa Ibrahim bá mi sọ fọ́lọ́hun olébi ń pamí ó wọ́n ni ẹni tí bá ń ṣe báyìí òyẹ̀tọ̀wọ́kàlù àríhìn tó tún wá gbára lé àwọn alàgàtà yìí ó gbára lé àwọn ẹ̀dá yìí láìsàlá ipé tí òun ti pè wọ́n tóun ti wá sí lọ́dọ̀ wọn tóun ti dí rẹ bẹ̀ lọ́dọ̀ wọn bùkátà wọn bí ya ọwọ́ agbára lé wọn ọfẹ̀ mítẹ̀ wọn káfàrà ìjìmá à bàbá wa Muhammad bin Abu Wahab an-Najdi wọ́n ní ẹni tí ń bá ń ṣerú eléyìí ó ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kí wá ṣe pé wọ́n kàn sọ ọ́ wọ́n sì mẹ́nu kó ń bẹ̀ wọ́n wá kó àwọn àyà wa tọ́pọ̀ rẹpẹtẹ tí ó jẹ́ àmọ̀ pé mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ fi nǹkan kan sáàrin òun àti ọlọ́run ọba rẹ̀ tí ó máa pè tí ó máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ tó sì mọ̀ pé ọlọ́run ọba ń bẹ al-mushrikun fi Mẹ́kà mushriku Quraysh ẹ̀rọ àwọn kèfèrí tí wọ́n wà ní maka káànábí ò tó dé wọ́n a máa ṣe ìtawí yìí wọ́n ní àwọn òrìṣà tí wọ́n pè ní láta wọ́n pè kan ní ọ̀zá wọ́n pè kan ní manat wọ́n ní àwọn ère eréṣiríṣi lẹ́yìn náà wọ́n ní àwọn ìràwọ̀ tí wọ́n a máa ránṣọ́ lọ́hun àwọn anujum alkawakib lẹ́yìn náà àwọn a máa pe àrìjànú kọ́sànú àwọn èyí tí wọ́n fi pe ọlọ́run tí wọ́n bá dé inú dẹ́sàtì wọ́n ní ya sayyida hadhal wadi a pe ìwọ olórí àwọn àrìjànú tó wà nínú dẹ́sàtì yìí láàrin àwọn àpáta yìí làwáwo gbàwáwo lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣe kànábí ò tó dé ní tí wọ́n ń pè kìí sọ́lọ́hun àwọn gbà pé báwọn bá ti pè báwọn yóò pè àwọn ọmọ ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọn ní faburú sáwọn àwọn tààwí yìí wọ́n ní gbogbo wọn ni wọ́n ní nǹkan kan tí wọ́n gbọ́kànlé tẹ́ bá wá bí wọ́n pé yìí tẹ́ ń sìn yìí tẹ́ ń bẹ̀ yìí tẹ́ ń wárà lọ́wọ́lọ́dọ̀ ẹ̀ bóò ló so jẹ́ wọ́n ní ọlọ́run kékeré ni ọlọ́run láǹgá ń bẹ ní òkè sámà kéde pé wọn gbà pálá wa wọn gbà o abdullahi ni bàbá ànábì ànábì òsì tí ìdáyé tán fi sọ ní abdullahi wọ́n gbàgbé aláwọ̀ àbí wọn gbà ànábì tó sàlàyé aláàfún òtí dé tí wọ́n fi ń pè bàbá rẹ̀ ní abdullahi a jẹ́ pé wọ́n gbà yí pé Allah wà lókè sánmà níbi tí ọ̀rọ̀ ti dàrú òun náà ni pé àwọn gbà pé àwọn òrìṣà àwọn kéékèèké yẹn làwọn rán sí ọlọ́run nígbà anábì dé anábì dé oyé wọn yí pé ẹ bá wulẹ̀ rẹ́ nìkan kan sọ́lọ́run ọlọ́run súnmọ́ yín ju ká sọ́run yín lọ tẹ fẹ́ gba nǹkan ọlọ́run ọba ní kẹ́ pè ọ̀dọ̀ rẹ̀ ní tẹ́ ń fẹ́ wà ẹ má tún rẹ́ sí ọlọ́run nílé ayé ń bí láti máa ráyàn síra wa pé lágbájá súnmọ́ gọ́fúnà lágbájá súnmọ́ pírẹsidẹ́ǹtì lágbájá súnmọ́ ọba ìlú lágbájá súnmọ́ akọni kan ní àwọn èèyàn ńláńlá láàrin ìlú ẹ̀ẹ́dẹ́ agbọ́dọ̀ ẹ̀ wọlé káwá sí wa kò sí tó burú nù yẹ nítorí pé ẹni tẹ́ fẹ́ ọ wà ní tó yín ẹ̀ẹ́rí lẹ́yìn náà ingbọn tẹ́ ń sọ ó sì lágbàrá àti lọ́dọ̀ ẹni tẹ́ lọ èyìn òbúrò àwọn èèyàn wọ́n fi ìyẹn wọ́n fi ń wé wọ́n fi ìyẹn wé àsìkò tí ń bẹ láàrin ẹrú àtọ́lọ́wọ̀n láà wọ́n fọ́lọ́wọ́n àwọn ọba wọ́n fọ́lọ́wọ́ bá wé àwọn olórí ìlú àwọn èèyàn ńláńlá nítorí pé àwọn èèyàn jìnà ló jẹ́ àmọ́ ọ̀rán èèyàn sí wọn sẹ́rí ọlọ́wọ́n bá aláàsúnmọ́ wa ju kásán ọ̀run wa lọ àní bùkátà sí kásì máa rán ẹnìkan sí ọlọ́run nígbàtí ṣètọ́nù tó tún padà dé lẹ́yìn wádà náà lọ àwọn ṣéhù ṣéhù tí wọ́n ti kú àwọn ìmáàmù ìmáàmù àwọn khalifa khalifa àwọn mùdírùn mùdírù mùdírù àwọn àgbààgbà záwíyà tàríkọ̀ àwọn àgbààgbà mufti àwọn àgbààgbà wòlíì tí wọ́n ń sin ọlọ́run ọba lérí ilẹ̀ ọlọ́run àwọn èèyàn wọ́n wá kúrò pé ẹjẹ́ akúkú máa ń pe àwọn wòlíì yìí tá a bá ń pè wọ́n ọlọ́run ó tètè dá wa èyí tá fi máa pe ọlọ́run àní pe ọlọ́run àwọn lá pè wọ́n ní dáwàtò gairillah kéèyàn máa pe ẹni tí èsì ọlọ́run láti máa wárà lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n ní shirikun akbar wa naqidun min nawaqid al-islam tí ó bá yé wa tẹ́lẹ̀ ká lè mọ̀ pé ẹbọ ni kí wá ṣẹbọ kékeré ẹbọ ńlá tí máa mú yàn nínú islam ni kí mùsùlùmí ó níṣòro kọ́ wá ní ẹ̀yìn ayé o ẹ̀yìn àgbà o ẹ̀yìn alálẹ̀ ilẹ̀ ẹ̀yìn kíní wọ́n tó máa ń pè ẹ̀yìn ìyá àwọn kíní òṣòròǹgà ẹbọ ni mùsùlùmí ní máa ń bá wọn pẹ̀lú ẹ̀ ìyá rẹ̀ àti àwọn ayé àtàjẹun kò sí tí wọ́n lè ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tọ́rọ̀ wa ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni Allah nìkan lágbọ́dọ̀ pè nìkan ó sì ń pè òun ká nǹkan a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wa anna masajida Lilla, fala tad'u ahada ọlọ́run bá ní àwọn mọ́sálásí yẹn o ilé mi ọlọ́run ẹ máa dárúkọ mi ẹ gbọ́dọ̀ wá pé ma mi má èmi ọlọ́run ahada ma'a ẹ má ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe rí gbogbo àwọn tí wọ́n ń fi alàgàtà sáàrin àwọn àti ọlọ́run wípé èyí tá fi máa pè ọlọ́run ẹjá máa pa àwọn tó súnmọ́ ọlọ́run wọ́n ní wọ́n ti fi ẹ̀dá wọ́n ti fi wé ọlọ́run àwọn ẹ̀dá wo ni wọ́n fi wé ọlọ́run àwọn èèyàn ńláńláńlá tí ń bẹ láàrin wa àwọn ọba ọba ọba tí ń bẹ láàrin wa àwa fi wọ́n wé ọlọ́run nípa pé báàsí ma ń wá alàgàtà báàsí ma ń wá àwọn èèyàn tí a gbọ́dọ̀ wọn wọlé lọ́sọ́dọ̀ àwọn èèyàn ńláńlá àwa ń ṣe bẹ́ẹ̀ náà fọ́lọ̀ tashbihul khaliq bil makhluq ọlọ́run ọba àlá lọ́dọ̀ ti tiẹ̀ ṣe rí lọ́dọ̀ àwọn ọba ayé iyì lọ́jẹ́ fáwọn lọ́dọ̀ kéyàn fẹ́ gbà nǹkan kọ́ wá máa pe ẹnìkan pé dákun fún mi àbí dákun bá ń sọ fọ́lọ́n kó fún mi ẹni tó rí ọwá ń pe ń tọ̀hún ẹ̀yà ayé o ẹ̀yà ayé o ẹbùn mi ẹ mi àbí ẹ mi sọ fọ́lọ́n kó fún mi kí ló dé tó tún wá rán àwọn ẹ̀dá ọlọ́run sọ́lọ́run ọlọ́run ọba Allah ó ní wa qala rabbukum ọba yín ọ sọ pé odò ó ní odò ó yẹ kèése odò ó odò ó nínú èdè lárúbáwá òun náà ni pé gbogbo yín pátá ẹ pè mí odò ó ní ẹ máa pè mí nìkan ní èmi nìkan ọ̀rọ̀ yanjú àbí ọ̀yanjú gbogbo yín ẹ máa pè mí nìkan áṣẹ̀ jíbúlà kún èmi nìkan náà ní sì dá yín kò sẹ́ni ó tún lè dá yín mọ́ ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ìbá wá bùkátà lọ sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run táàrí àwọn òkú tó ti kú ká máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run màláíkà ni àlìjànú ni àwọn ànábí ọlọ́run ni àwọn wòlíì ni àwọn ayé ni àwọn àfáà ni tí wọ́n ti lọ àwọn àjẹ́ ni ipẹ́ ẹ̀dàkùn ẹ̀ràn mi lọ́wọ́ ẹgbàdúrà mi ẹ̀sánú mi wọ́n ní ká lè mọ̀ ipé ṣírìkùn bìlá ọ̀kan nínú àwọn ẹbọ ni ẹbọ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń ṣe é tó sì mọ̀ pé ọ̀dà wọn ó pò kọ rẹ̀ rẹ̀ nínú Islam nítorí pé ìmọ̀ wá bùkátà ìmọ̀ wá ẹgbà mi ẹ̀ràn mi lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan làá máa ń wá sí.

tí wọ́n pèèyàn ní bàbá ẹlẹ́bọ nínú ìtumọ̀ ẹ̀sìn ó lè jẹ́ pé kò sí gbẹ́rẹ́ rí àmọ́ yìí tó jẹ́ ọ̀dẹ ẹlẹ́bọ ni pé bọ́bá ti ní sọ̀rọ̀ yóò ní ẹ̀yìn ayé o ọ̀fọ̀ nìkan náà ní máa ń pa ọ̀fọ̀ tí ń pa yẹn yọ́ máa pe àwọn nǹkan bí ṣe ń pè wọ́n yẹn wọ́n ti pókó ẹ̀rẹ́ mi mi ká ìlú mi onítọ̀wọ̀ jẹ́ mùsùlùmí má lábẹ́ ẹ̀sìn ọlọ́wọ̀n bá wa ẹni bá pé àwọn ṣéhù kọ́ ṣéhù rufáì ṣéhù bádáwì ó kọ̀ yẹ ti parẹ́ nínú ẹ̀sìn ọlọ́wọ̀n bá wa òróòrò ni tọ́jẹ́ pé tọ́wọ́ ti bọ́ sínú sẹ́ẹ̀rẹ̀ èèyàn yọ́ ba gbogbo sẹ́yìn jẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí ní jẹ́ muslim ma látara pé èèyàn ń pe ẹlòmí yàtọ̀ sí ọlọ́run nítorí pé àdúà anábì ní àdúà wal ìbádà anábì ní sẹ́yẹ̀rí àdúà kéèyàn máa ní yá Allah yá Rahman yá Rahim anábì ní àdúà as'aluka fílẹ̀ khairat yá hayu yá qayyum bi rahmatika astaghith ọlọ́run ṣàánú mi ọlọ́run tẹ́yìn bá ti wá ń pe ẹlòmíì èyàn ti ń sin onítọ̀hún bẹ́ẹ̀ bá ń pe ọlọ́run kí ní ṣe yẹn jàmáà ń sin ọlọ́run tí bá ti ń pe nǹkan míì sí ọlọ́run kí ní ṣe yẹn ń ẹni yẹn bẹ́ẹ̀ wa ọ̀pọ̀ láwọn ilẹ̀ mùsùlùmí yá mi ọlọ́run sì ni ọmọ kánà yẹ́rì ju lè kọ́ àròbì yìí pẹ̀lú tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa fàlìyà àmàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lẹ̀ ha kọ́ tẹ̀rẹ amáṣẹ́ rí lẹ́yìn náà lẹ́yìn náà iṣẹ́ rí nìkan tó lẹ́yìn náà wà ní àdìgbò yìí tí ìbá sọ nǹkan kan mọ́ lẹ́yìn èyí tí mo ti sọ yìí ó ti tó fún ní làákàyè yìí pé ẹ mi ẹ mi ẹ mi ọwọ́ ajẹ́dà ọlọ́run ló ń pè ẹbọ ló ń ṣe aláàlọ́ ọmọ pè pé fún mi ọlọ́run bùn mi ọlọ́run rọ́bì habuli mina salihin anábì wa Ibrahim ọlọ́run bùn mi lọ́mọ bùn mi Ibrahim alayhi salatu wa salam òun náà béèrè lọ́wọ́ ọlọ́run anábì Ayub

kó náà wá mẹ́rin wáyé pé tàbá ní sòro alẹ́ ní kò sí àfá àwọn olórílẹ̀ ayé ipe ìdóhùn sọ yẹn wà ní Islam yá ní ká ìlú kò sáfà tó lè fìdí ẹ̀ múlẹ̀ ayé ọlọ́ kéèyàn ní yá ṣéhù ẹsàánú mi kò sí àfá tó kéwú débi kọ́ wá fìdí ẹ̀ múlẹ̀ náà al sànàmì ẹ̀yà jẹ́ ẹ̀kọ́ mi kò sí kéwú déyàn kéde bẹ́ẹ̀ àwọn tí wọ́n pè jésù olúwa wa ṣàánú wa jésù gbà wá kí là ń pè wọ́n nínú ẹ̀sìn wa kí là ń pè wọ́n kùfàr kèfèrí torí pé wọ́n ti fi ọlọ́run ọba tó dá jésù lẹ̀ wọ́n wá ń pè jésù anábẹ̀yísà ni wọ́n ń pè bẹ́ẹ̀ o anábẹ̀yísà ni lọ́dọ̀ tiwa lọ́dọ̀ tiwọn ní ti ń jẹ́ jésù ẹni pé jésù tábàtọ̀ fáàfá òní tọ̀rí kọ̀ yí pé ẹni pé jésù yóò lọ máa náni ẹni pé ṣéwù kọ ọmọ olówó ọmọ jahannam inú ṣéwù àti jésù lájúra wọn lọ nígbà wọn ní ẹni pé jésù ọwọ́ náà ẹni pé ṣéwù bò lòwọ́ wọ̀ lọ́wọ́ ni àtàdínsì ẹ̀rí rẹ̀ náà ni pé àwọn àgbàlagbà wọ́n gbé kalẹ̀ wọ́n ni ká máa sọ bẹ́ẹ̀ wípé ìbádàlá ìjálàlà ẹ̀rí ẹ̀yin ẹni rẹ̀ ẹ̀yin wòlíì tẹ́ ti kú àyínú náà bí áúnìlà ẹ wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run kí ló dé wá ń dààmú ọlọ́run dé ní bọ́bá fẹ́ gbẹ̀sì yé súnà ní lọ́lẹ́ ọlọ́ni iyyaka na'budu ẹ máa pariwo wípé ìwọ ọlọ́run nìkan ṣoṣo láàmàsìn lẹ́yìn náà kọ́ wá iyyaka nasta'in táàbá sì ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀wọ́ ọlọ́run nìkan láṣẹ kí ni láwà ìrànlọ́wọ́ sí ẹ̀yọ́ máa yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ẹjá ṣàtúnṣe ẹ̀sìn wa sheikh muhammad bin abu wahab an-najdi wa àfẹ́sìn àwọn ni wọ́n là lójú eléyìí gbogbo ọ̀nà láti wà nú ìparun yẹn tẹ́lẹ̀ <clears throat> tàbá lóru níjọ nígbàtà ń tàríkà tó ka kòránì kó tó ka àwọn ìkó tó ka àwọn àdúrà tó nínú àdíìsì kí lèyàn kọ́kọ́ mú àti pásítọ̀ náà sunkún ṣé ìgbà tí ń sunkún ni ó ti wá tó bàgbé yọ́wà ti jẹ́nà ọgbẹ́ ọmọ bọ́ nífà ayá kẹtọ́ wáyá jà àyínú láàbì àwọn ńlá arọ́mọgbọ̀n àṣẹ́nálẹ̀ yìí lọ lè wọ̀ torí tá ń ṣe yẹ kí ni wọ́n ń pè lábẹ́ ẹ̀sìn wa ẹbọ ọfà láàlẹ̀ ọwá ń pè àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọwá jẹ́ oyé wáyé pé ẹmọ́sìn kankan sáàrin òun àti ẹrú òun o ẹmọ́sìn kankan sáàrin ẹrú òun àti òun ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ nínú Al-Qur'an suratu Yunus ọlọ́run ọba ni wa ya'buduna ó wà ní ìbáàdà ẹni wọ́n ń ṣàdúrà kí ní ṣe ń ṣẹ̀sìn ọlọ́run ni wọ́n wá ń sin ẹni tí èso ọlọ́run wọ́n ń pè é ọlọ́run ni máa láyé dòrò hàn àwọn tí wọn ò nínira kan tán lè fi kàn wọ́n wà láyà ń fa òhun ọlọ́run bá ní kọ́dà wọn ní oore kan tí wọ́n lè ṣe fún wọn wọ́n yà kúlù wọ́n máa wá yanu wọ́n máa sọ pé àwùlà táwọn yẹn bá wá ń tàlẹ́ǹdì wọn pé àkílẹ̀ wọn tún ṣe yìí ẹfà láàlẹ̀ ẹwà takú sọ́dọ̀ àwọn ẹ̀dà ọlọ́run bí wọ́n tó lọ lè jòkó sí ibi sàárè séhù ìtàwọn wọ́n ní kò sí lọ́wọ́ séhù nígbà séhù bẹ láyé kan kò ní kátọ́wá ìgbà tí Eh, ọlọ́run wá àmọ́ àwọn eléyìí ni wọ́n sì pẹ̀ wà ní wọ́n bá wa gba ń tà ń fẹ́ lọ́dọ̀ Allah sọ́tò Yunus ọlọ́run kọ̀ ndẹ́mù ẹ̀ ọlọ́run bá ní àwọn tí wọ́n ń lọ lè báyẹn wọn ò lè fara ni wọ́n wọn ò sì lè kí wọ́n pe yáṣẹ́ wù mọ́ mọ́ mọ̀ bó ní pè àmọ́ èyí tó ké gbogbo géwú tán ó tún kéde Cairo ó tún gbóyè ó gba dókítọ̀ ó gbóyè ó tún gba gbo professorship yóò wá nírọ̀lẹ́ professor yóò ní tìjà níyà ana tìjáni ana ìbádàlá rìjàlálà pòfẹ́sọ̀ ayínú náà bí àwọn onílá pòfẹ́sọ̀ nídi kéhù ni o <laughs> ọlọ́mọsọ̀ olórí ibú jama wọ́n jẹ́ àṣẹ́sìn gbà kọ́lọ̀mọ̀bà aláàkọ́ sànù wà kọ́mọ̀jẹ́ àwọ̀kọ́ ìparun tẹ́bá wá ní pòfẹ́sọ̀ ọyá púrúfù tọ́sọ̀ yìí a ní kò lè yé yí bá a ṣe ń gbọ́dọ̀ àwọn bàbá dọ́dọ̀ aláàkò lè yé yí ẹ̀sìn èyí tí ìmọ̀ yé ya. oye òun náà ni èyí tí ó bá wà nínú alukur'an sọ́rọ̀ aláwọ̀ náà wàsá ọmọ òlìyá òhù ọlọ́wọ́ aláwọ̀ jẹ́ yẹ wáyé pé gbogbo àwọn fi sáàrin èmi àtẹ́rù mi yẹn àwọn tá a wí yìí ẹ̀dá mi ni wọ́n wọ́n jẹ́ ti yi ọ̀dá máa sọ lọ́hun ó pé pé kọ́dá kò ní pò mọ̀ rí àwọn wòlíì lọ́wọ́ máa pè lọ́lọ́run fi dá olóhùn ẹ̀sìn yẹn nínú tíràwó láti rí wọ́n dẹ̀sùn rú mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn kìrìsẹ́nìtì wọ́n sì pa lọ́dà wọ́n pa lọ́dà wọ́n kan lọ́dà wọ́n pákéjì ẹ̀ wọ́n sì gbélé wa lọ́wọ́ lábáṣe ẹwọ́n lóhun ṣe tìjáníyà tọ́lá wọn sí ń fi àwọn ni wọ́n ń ṣe kínní púpọ̀ jùlọ àwọn kàdìríyà náà ń ṣe àwọn oníṣẹ̀ṣe àwọn lódùdúwà àwọn náà ń ṣe kíní àwọn náà ń ṣe àwọn ọmọ ń pe àwọn ìyá wọn nígbà tí ń bọ̀ láti bì gan wọ́n ya bì gan ẹ̀yin ìyá o ẹ̀yin ayé o ẹ̀yin àgbà o ẹni bá ń perú ẹ̀ tó bá perú ẹ̀ mùsùlùmí yọ wọ́n náà ọlọ́run wọ́n lẹ́sìn àtàkàdún mi dún ní ìyá òlìyá ọlọ́run bá ní gbogbo àwọn tẹ́ mú lọ́rẹ̀ẹ́ yàtọ̀ mọ́nà àbúdòhùn tàbá wá ní kí ló dé tẹ́sí wá takú tí wọ́n wọ́n ní mọ́nà àbúdòhùn àwọn òsìn wọ́n o ilà lè kọ̀ rìbùúná ilọ̀lọ́ ìzúlìfà afẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́run ọba ni afẹ́ kí wọ́n gbé wa sípò kan lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn èèyàn tí eh, ọlọ́run ọba aláwọ̀sọ wá fún àníta wá ọlọ́run kọ́ ndé mọ̀dé náà lùkọ̀rán ó ní inna Allaha yahkumu baynahum eh, fi hum fihi yakhtalifun ọlọ́run ọba ní eh, aláwọ̀ padà wá dájọ́ láàrin tí ń dá gbogbo alábìlífẹ́ ọlọ́run ní gbogbo èèyàn tẹ́ ń jẹun <laughs> ọlọ́run bá lọ́wọ́ padà wá dájọ́ lórí ẹjọ́ alìkìyàmà inna Allaha la di man huwa kadhibun kaffar ọlọ́run ní gbogbo ẹni tó bá ti jẹ́ òpùrọ́ tó tó jẹ́ kèfèrí òun ní fi mọ̀nà Suratul Zumar àyá lẹ́kẹta tàbí ọlọ́run bá ń pè ní kèfèrí mẹ́rin jama ẹni tí ṣe kí ni ẹni tí àwa kéwú ni nígbà kéwú tán láwá kóònù tìjáníyà igbe èyàn ní máa ṣeré ìyàfi kó sórí ibú lọ́rùn sórí ni wọ́n náà kú o pẹ̀lú ìyọ̀nda ọlọ́run wọ́tọ̀ ń gbọ́ mi bàbá ti gbọ́ tán kó lè dágbére fún mọ̀kádàmù kó dágbére fálífà ọlọ́run ọba sọ̀rọ̀ èyí náà ń ọ̀rọ̀ ọlọ́run bá wà ní koran mo sì ti gbọ́ ẹ̀yìn tí yín tẹ́ ń ṣe yẹn ẹ̀sọ́ bí tọ́lọ̀ ti ní ká máa ṣe kí ni ká máa ṣe rú ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa dáwọ́tù kẹrì ńlá kéèyàn ní ẹbùn mi ẹfún mi ẹdákun ẹwò mi sàn ara ni mi ẹbá mi sọ fọ́lọ́hùn láwọn ń tó rí àwọn òkú tó ti kú àbí nǹkan tí orí náà tó pé àmọ́ kò lágbára láti ràn ọ́ lọ́wọ́ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ omi èèyàn pami sínú báàfù tán pọ́kẹ́tì tó tóbi èèyàn ò lè gbé ẹnìkan náà wá pami wọ́n wá ní ẹ̀dá lọ́wọ́ mi ṣẹ́bọ̀ nìyẹn náà eléyìí ṣẹ́bọ̀ torí pé ẹni tó ń pè háì alàyè ni lẹ́yìn náà ọlágbára láti gbèrú ọ lẹ́yìn ó tún wá wà nítòsí rẹ̀ tí n bá ń pe brother Ibrahim tó wà ní Òṣòdì pé ẹgbẹ́rù mi kí lè yí kí nìyẹn ìyẹn ti dẹbọ torí òun ò sí níbi tó ṣe kí ni ibi tó wà ẹni tẹ́ yọ wọ́n rà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ pé ràn mí lọ́wọ́ tí ò ní délẹ́bọ yóò jẹ́ hayun alaye ni tó bá ti jókòó ẹbọ ló ṣe ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ kọ́ọ̀dì ló sọ́lágbára lérí ẹ̀ bàbá tó ti ló ti dé stroke ó jòkó tí ń ta omi lọ́wọ́ ní bàbá ẹgbẹ́rù mi ẹgbẹ́rù mi bàbá ó sì lé dìde ẹbọ́ ló ń ṣe o tọ́wọ̀ ọ rọra ọkàn rí pé báàfù ọba alérí ẹni àjẹ́nú burúkú kan ló gbèrú ọ̀ tọ́wọ̀ àjẹ́nú ni wọ́n dá wọn lóhùn lẹ́yìn náà ń bẹ lọ́dọ̀ rẹ ọjọ́ alàyè ó tún wá lágbára àhà yẹn bí èyí tó Musa kọ́dá kọ́kọ́ gbà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tájọ́ ń jà fásitì àbí ànábì Musa sì wàá sí kí ni ọlájà ṣẹ̀rí ìtawà ń ba iṣẹ́ bá ń pè lẹ́bọ̀ òun náà ni pé kọ́ máa ń pe òkú àbí tó wà níwájú rẹ̀ tí ò tí è ṣàlàyé tí ò lẹ́mìí àbí tí ò sí lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run àbí nǹkan tó jẹ́ pé ọ wà lọ́dọ̀ rẹ̀ náà mọ́kàn lágbára rẹ̀ ẹ̀yọ́ máa yá mi àdúrà ẹ̀rí àdúrà mí ní àgọ́mìlì ìbàdàtì tí ọba kílẹ̀ àṣewà nírọ̀lẹ́ yìí kájí ó lè kílẹ̀ àṣewà yìí pé nínú àwọn ìjọsìn tó lágbára jù ó náà làdúà irun ọlágbára ààwẹ̀ ọlágbára zaka ọlágbára hajj ọlágbára ẹ̀rí àdúà òun náà lágbára min àzọ́mìlì ìbádà nínú àwọn ìjọsìn tó lágbára ni tọ́jọ́ pé àgbọ̀rọ̀ fẹ́lómi lẹ́yìn ọlọ́run tí ìbá ti fẹ́lómi ìdínsẹ̀bọ́lá ńlá lànà

ó kírun òsìn lọ́hun ọwọ́ ṣẹbọ níbi àdúà tó bá ṣẹbọ níbi àdúà gbogbo ṣáàrẹ̀ rẹ̀ wọ́n ti parẹ́ torí pé náàkídún mínà wá islam òun mọ̀ yóò yẹ̀kú ònú islam lágáni tẹ́lẹ̀sì yẹ̀kú ònú islam àwẹ̀rẹ̀ ọ̀bálùmọ́ sàkàrẹ̀ ọ̀bálùmọ́ ájìrẹ̀ ọ̀bálùmọ́ gbogbo gbàgbọ́ rẹ̀ ti bàjẹ́ látara ìmọ̀ pé yá makhalouk الأدلة على أن الدعاء لله عز وجل لا شريك له ìgbà ọlọ́run ọba aláàníkan ló ní tá gbọ́dọ̀ máa pè táàsì mọ̀ pé ẹbọ ni tẹ́yìn bá ń pè nǹkan méyàtọ̀ sí ọlọ́run ẹ̀rí yẹn pọ̀ mo ti kó bí méjì wá ń ṣe jama yìí tẹ́wàá sọ bí mẹ́fà bí méje ẹ̀rí tó wà nílẹ̀ yọ́fẹ́ tó 25 nínú Al-Qur'an àbí jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá tún sọ pé èmi nìkan ni ẹ pè èmi nìkan ni ẹ bẹ̀ èmi nìkan ni ẹ pè èmi nìkan ni ẹ bẹ̀ ẹ wádọ̀ mi dàrẹ́tì ẹ má lọ sọ́dọ̀ ẹnìkan nípasẹ̀ ẹnìkan ẹ má sìn mí nípasẹ̀ ẹnìkan ẹ má pè mí nípasẹ̀ ẹnìkan nínú àwọn ẹ̀rí ọlọ́wọ́ bá ní waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́ bá yín ó ní ẹ olóhùn ọ̀sàdúrà ma ni pé sàtífíkẹ́tì ti wà lọ́wọ́ ọ̀hún àdúràkẹ̀ ẹgbẹ́ gọ́fìnà ni brọ́dà ọ̀hún ẹ̀hẹ̀ àkọ́bí bàbá àwọn ìyàwó sínétọ̀ ni olóhùn ọ̀sàdúrà ma ọlọ́ni gbogbo ẹni tó bá ṣe gbéraga pé àwọn onídìí àdúrà àdúrà àdúrà báwo ọlọ́wọ́n bá ní ẹni bá fàdúrà lẹ̀ fayadkhuluna jahannama dakhiri wọ́n wọ jahannama lọ́wọ́ wọ́ ọlọ́ni kò gbogbo sínú jahannama iṣẹ́ kí ni wọ́n torí pé wọ́n ṣe gbéraga kó bí àdúrà ara gbéraga náà ni pé kọ́ ọmọ pẹ̀lú mí yàtọ̀ sí ọlọ́run àbí kọ́ ọmọ sọ pé ọlọ́run lè gbọ́ ọlọ́run lè dáhùn mọ́ nǹkan mí lọ́mọ pè sọ́tò gáfẹ̀rẹ̀ ẹ̀yẹ́ àyà 60 lọ́wà ẹ̀rí àdúrà ẹ̀sìn ni tí ìbá ti ń fún ọlọ́run yọ́ máa rí mí nínú ẹ̀sìn yọ́ jẹ́ lẹ́sìn tó bá ti ń fún ẹlòmí yàtọ̀ sí ọlọ́run yọ́ kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run wá ní wàdí ọ̀hù ọlọ́run ní ẹ máa pè é òun náà ní sọ̀rọ̀ ó ní wàdí ọ̀hù <laughs> ọlọ́run ní ẹ máa pè Allah ẹ máa pè é mukhlisina lahu din mukhlisina dina lahu ẹ̀sìn ní pípẹ̀ yẹn o ẹ jẹ́ ọjẹ́ pò nìkan lẹ́ẹ̀mà sí kí ni lẹ́ẹ̀mà pè ẹ ní ikhlasu lillah ẹ máa pè nǹkan mímọ́ ọlọ́run Suratul A'raf 29 àbọ̀ntàrí kà sọ́mọ̀ pé mukadam khalifa ọ̀ngbọ́n tí ń sọ alkùránì ní ká ìsọkọ́lá sí omi o suratul araf aya 20 29 inú àwọn aya ashirik billah ọlọ́run sí lámọ́lẹ̀nù aya kan ó ní ẹbọ òun náà ní ká máa pè nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ àwọn ní istigasa al-istigasa tu bil awliya dinun ká máa pe àwọn ṣéhù àwọn wòlí ẹgbàmí ẹgbàmí ẹsàánú mi wọ́n lẹ́sìn ní lọ́dọ̀ àwọn àmọ́lọ́wọ́ bá aláàlá mọ́lẹ̀ pé kìí ṣe kíni kìí ṣẹ̀sìn ọlọ́run lẹ́bọ ni sọ́tù wàlìjínì àyà 20 lọ́lọ́run ti sọ ọlọ́run ní kúlì ìrẹ́ ànábì sọ pé innama adé ohun rọ̀ bíi alánìkan lèmi ọmọ pé ọba mi ti ń tọ́jú mi ti ń tọ́jú mi ó fún olómi ó fún olójú ó fún olétí ó fún olátẹ́gùn ó fún ọlásọ ó fún ọbàtà ó fún oníṣẹ́ ó fún ìyàwó ó fún ọlọ́mọ ó fún ọlọ́kọ ọwá ń pẹ̀lú tí ò ní ìkankan tí ó fún ọ kò fún ọ ní ìkankan tẹ́lẹ̀ kò tó wá ní tí ó ṣe kíni tí ó fún ọ àdẹ́bì Muhammad ní àdẹ̀ òwúrọ̀ bíi ọlọ́run ọba aláàdìkan lèmi ọmọ pè ọlọ́run náà ló sọ pé kó ọba tí ń tọ́jú mi nìkan lè ní ọmọ pé wàlá òṣìríkù bihi áhàdà wàlá òṣìríkù áhàdà ń bihi èmi ò ní títẹ̀ nìkan sí ẹ̀gbẹ́ rẹ̀ tí ìmọ̀ kòun náà tí wàá fi ṣe orogún fún ọlọ́run ọba wa sọ́tù àlìjínì àyà kíni jàmbá àyà 20 ọ̀sán nígbàgbé àlìjànú àtàyà 20 ogun ọba pàdé mọ̀kádà mọ̀kán ní ẹ̀dákun ìmọ̀ ń gbọ́tẹ̀ mọ́ ní yàá ṣe ìhun ìmúra ìmúga ọzọ̀ lèlè wàrà agìrì ní ìbìgẹ́ ìsìnkà pálímọ́nà àtàrùn fìlìkàrá yàá ṣe ẹkù Ibrahimu yàá ṣe ẹkù Ibrahimu yàá ṣe ẹkù Ibrahimu mùmídùnà mùrùsídùnà yàá ṣe ẹkù Ibrahimu ìmọ̀ ń gbọ́tẹ̀ mọ́ ń sọ bẹ́ẹ̀ ẹbá wa tún àyà Suratul Jinn àyà 20 yóò kí lòlò mo fi ọlọ́mùra yóò kí lòlò tí ọba ní kí lòlò yóò lẹ bọ ni <laughs> tí ọba ti sọ pé bọ ni yóò máa kí lòlò ni torí pé ayà yìí kílẹ̀ àga adébìnrin ọlọ́mọba aláàníkan àdìọ́hún lèmi ọmọ ṣèdùá sọ́dọ̀ rẹ̀ lèmi ọmọ pè ìyìn wá ní tó pẹ̀lú mi mọ́ ọlọ́run ìyìn pé màláíkà ìyìn pàjẹ́ ìyìn ní poso ìyìn ní pé ṣéwì ìyìn ní pé jésù ìyìn pé kẹ́kẹ́ lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ máa yá mi ọlọ́run tó sọ́nà ayà mi ó ní wọ́n ìdá sáàdẹ̀ ka ìbádi àwọn sàhábà wọ́n lè bá nàbí wọn aqaribun rabbuna fanunaji am ba'idun fanunaji ṣe ọlọ́run ọba wa Allah ṣé ó súnmọ́ wa ká máa pè é kẹ́lẹ́kẹ́lẹ́ àbójìnà sí wa ká máa pariwo tó tàbá fẹ́ ṣe kí ni ọlọ́run ọba padà dá sí ọlọ́run ọdá sọ̀kalẹ̀ àyà wọ́n lọ́sọ̀ kalẹ̀ jama ọlọ́wọ́ bá ní fàyídà sáàlẹ̀kà ìbádí ilẹ̀ Muhammad tí àwọn ẹrú mi tí wọ́n bá ń béèrè àní nípa mi bá mi sọ fún wọn pé fàyínì kọ̀rìm èmi ọlọ́run o fàyínì kọ̀rìm mo súnmọ́ wọn nígbò tí súnmọ́ wa ó ní bùkátà sí ẹnìkan láàrin nígbà ati gbà pé ọlọ́run ọba súnmọ́ wa asúnmọ́ lọ́hun ṣé àdúgbò káàtà kátúnṣe kankan sáàrin àwa àtẹni tá a súnmọ́ fàyín ní kọrìm ọlọ́run ní èmi ọlọ́run súnmọ́ wọn pẹ́kípẹ́kí ùjíbù dáa wọ́tẹ̀ dáa ẹni tí ń sàdúrà yìí máa dáhùn ìpèpè rẹ̀ yìí máa dáhùn tí ń béèrè nínú rẹ̀ ni tó bá jẹ́ pé mi ní bá ń pè fàyín ní kọ̀rí mo súnmọ́ wọn ìmọ̀ wa dá lóhùn àdúrà ẹni tí ń pè mí tó bá ti pè mí nìkan tó bá pè nǹkan tó bá lọ́wọ́ wọn kọ́ èyí ní dá lóhùn láfi ní bí kéwọ̀ bá yé èèyàn kéèyàn tún lóye tún kéwú ké kọjọ́ tó lọ ọkọ̀ mọ́sán àwọn èèyàn lórí burúkú nígbà wọn olùsúnnà tó ń ṣe wáyé wọn mọ́ ìyàwó orí ọlọ́run àwọn bíbù yẹn wọn ò mọ ọ̀nà tó yá dáwọn lè rìn tọ́lọ́wọ́n fi tètè gbàdúrà wọn àwọn ní ọ̀nà wo ló yá wọ́n ní torí kọ́tùl istijaba wọ́n yẹ torí kọ́tùl istigasa <coughs> wọ́n ní ojú ọ̀nà tó yá fún gbàdúrà jù òun náà ní ojú ọ̀nà ìmọ̀ pé àwọn wòlíì ọlọ́run kéèyàn fọlọ́run lẹ̀ ẹ́kàrí pé ọlọ́run mọ̀dá yín lóhùn ni torí pé ọlọ́run nífẹ̀ẹ́ àwọn wòlíì rẹ̀ <laughs> èyí tẹ̀sán yẹ kò sínú tẹ́lá kankan kò sínú Al-Qur'an kò sínú sunnah ètò wọn náà lùkùránì ní pé fa inni qarib ọlọ́ni musulman yìí kọ́dà àyà kan ọlọ́ni wà nánú aqrabu ilayhi min hablil warid ọlọ́ni lásúnmọ́ ọmọ èèyàn ju kásọ̀rùn lọ tafsirul qur'an bil qur'an kama túmọ̀ lùkùránì pẹ̀lú àyà qur'an ọlọ́ni lóhun súnmọ́ ọmọ èèyàn ọlọ́ni wá ní mo súnmọ́ ọmọ èèyàn ju kásọ̀rùn lọ èyí wọ́n súnmọ́ ju kásọ̀rùn lọ ọfẹ́ bá sọ̀rọ̀ ọfẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ọ̀hún náà ló wá rán ẹni tó wà ní kàwé láàsì ọwọ́ ń pẹ ẹni tó wà ní Sudan ẹni tó wà ní Cairo ẹni tó wà ní Morocco wọ́n sọ ń pẹ àwọn àjẹ́ tí wọ́n ti sùn àwọn ẹ̀mẹ̀rẹ̀ àwọn eléyẹ tẹ́jẹ́ pé wà lọ́sibítù tí wọ́n lọ́wọ́ ọjà tó ọjà lọ tí òjò pa wálé tí ọ̀tà ṣéhùn àwọn ò ní gbarú ẹ̀ Yorùbá a sì mọ̀ sọ fáwọn èèyàn pé ẹ̀sìn ẹ̀ má wọn ṣe má àtàwà fi kúrò nínú tàríkà Tìjàníyà nìyẹn èmi nìkan kí mo kúrò a akọ rẹpẹtẹ àwọn kan tó pè mí lónìí wọ́n ní o a ti dálù súnà ẹ̀rú wọn kan ní tí ó bá ṣẹlẹ̀ nínú àkọọ́lẹ̀ ọlọ́run ó ti wá mọ̀kádàmù London ń pè wọ́n tí wọ́n dáhùn gbogbo àwọn sáwírí àtọ́wà ní Amẹ́ríkà gbogbo ẹ̀tí ń túká gbogbo àwọn sẹ́wù náà lè tráfù mọ́ tẹ́rẹ wọ́n bà pé súnà ti gba gbogbo ìlú èbó ẹ̀sìn gidi láwọn èèyàn fẹ́ ṣe wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ àbáláyé ẹ̀sìn àwọn bàbá wa ẹ̀sìn àbáláyé ni tàríkà tọ́ba ń ṣe ìbádà Eh, ọmọ kírun wákàtí márùn-ún lásìkò ẹ̀ ìbádà nìyẹn <laughs> bọ́bá ṣe ìbádà gbàgbà làbíjà ti monday àti 13 14 15 oṣù ojú ọrùn tọ́bá <laughs> ṣe ìbádà máa ṣe kìyàmù lẹ́ni lóru tọ́bá ṣe ìbádà aṣìṣẹ́fúnláwà tó bìlẹ̀ ìtípà rẹ̀ bá ká kó ṣe tọ́bá ṣe ìbádà Allahumma salli ala Muhammad wa sallim ìtípà rẹ̀ bá ká kó ṣe tọ́bá ṣe ìbádà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ìtípà rẹ̀ bá ká kó ṣe tọ́bá ṣe ìbádà ọmọ sàdúà ọmọ kàṣíkárù sọ̀bá wọ́n ni màsà gbogbo tó ń bèèrè ilé ayé ó ti wà ń bẹ̀ ó sì lẹ́yìn sọ̀bá ó sì lẹ́yìn alásàrì ó wà nínú ìwé tó ń ní citadel prayer twenty àti ìdí ọmọ bò da olóhùn torí pé òfẹ́ nìkan sáàrin ìwà àti ọlọ́run ọba wa ẹ̀yọ́ màá ya àbá yìí ìmọ̀ rìn ni èmi náà nílé yìí wọ́n lè dánlóòdù rẹ̀ ẹ̀rù ńlá ni jama fámílì tí ọba ní a a a orí ń bọ́ fún wọn ìlú wọ́n ta 500 naira 250 ńlá rẹ̀ 500 kékeré 250 prayer 27 ọkà lẹ́yìn àṣùbá ọkà lẹ́yìn alásàrí gbogbo tó wọ́n bẹ́ àdúwà ni kò sókò àlìjànú ẹ̀yọ̀ kan bẹ̀ẹ̀ sọmọ̀pẹ́ ìtọ́ nǹkan yẹn èyí rẹ̀ fẹ́ yọ ń gbà tó ń sọ ya dam dam dam dam dam ya ilu ya shi jakashisu a hamun sakọkù aláhun yasu ee eh, o rí eyi ẹ̀fẹ́ yọ mọ́jẹ yọ yọ tó bá yọ kò sí eyi tó fi jẹ ẹ̀rẹ̀ iléyá o iléyá ní sí ń bọ̀ yìí mọ́ fàfà kú fà mọ́ mọ́ ó kọ àdìjànú bẹ́ẹ̀bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ dàlẹ́lù dàlẹ́lù ẹnìkan ó ní ẹ ọmọ ń ṣe dàlẹ́lù tẹ́lẹ̀ wọn ò ṣe dàlẹ́lù ma tani wọn abáyé ṣe dàlẹ́lù ma ọmọ tó wà ní dàlẹ́lù ni tí ń bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá bẹ̀ ọ́ mọ́sẹ̀ gbogbo àwọn tíra tí wọ́n kó wọlé yẹn tí ọ̀dá àti fàáya àti dànù àti súnná alukurani àti súnná pàmbélé nìkan ló ṣe kí ni ìlọ́sẹ̀kù báyìí àwọn ọ̀tẹ̀lé bàbá mọ́ ọlọ́wọ̀n àtànẹ́bì lókù dáwọn ṣe kí ni dáwọn tẹ̀lé gbogbo àwọn bàbá wa tó ti ṣẹ́kù lẹ Yorùbá kọ́ lọ́mọ́ta bá fún wọn mọ̀nà sí dáadáa gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wá ìmọ̀nà àwọn yẹn wá ìmọ̀nà ni mọ̀nà kọ́lọ́mọ́jà sínà wọ́n ní anáru wọ́n ní iná ọlọ́run ti ń jò ọlọ́run ti dáná ní ti ń jò fèrèfèrè báyìí ó wà ní sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ẹlẹ̀ wọ́n ní tí òòrùn bá mú anábì ní ẹsẹ̀ sùúrù abùrídù ẹlọ́ àyílà ẹlọ́la díẹ̀ nítorí pé harara yẹn ìgbóná yẹn mẹ́fẹ́ jahannam atẹ́gùn díẹ̀ tó kàrà fẹ́ nínú náà ọlọ́run tó wà ní sàlẹ̀ sàlẹ̀ ni òun náà ló kí gbogbo ilé ayé gbóná yẹn ṣẹwárí iná yẹn ọlọ́run kọ kalẹ̀ fáwọn tí wọ́n ń pe nǹkan mí yàtọ̀ sí ọlọ́run anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kí lè anábì yóò anábì ní man mata ẹni bá kú ọ̀wọ̀ yẹ́dẹ̀ owó lillahi nidda tọ́wá ní nǹkan mí tí ń pè yàtọ̀ sí ọlọ́run ní dù dakhala an-nar ni yóò jóná lọ́rùn nígbà wọn ọmọ nígbà aláàṣẹ tẹ̀jáde àmọ́ pé torí pé àmọ́ ṣe ṣe gáàtà ń bẹ̀ tó wá ní kí ló dé ta fojú ọ̀nà àwọn àgbàlagbà alẹ̀ àfẹ́ jóná nì àdẹ́bì ní gbogbo ẹni tí bá ń pe nǹkan bí yàtọ̀ sí ọlọ́run ọba tó bá ilé kú yóò jóná lọ́rùn ẹ̀dẹ́kùn ẹ̀dá wa náà gbé sínú làákàyè wa ìtorí ta ní gbogbo aláàmà sọ pé Allah ni ta ní fún a lálàáfíà ápanupọ̀ kò sẹ́nìkan tí ò ní sọ pé Allah ni ta ní fún yàn lọ́mọ ta ní láyà tí èyí bá fẹ́ bọ́ sí ẹnu mọ́tò tí pílẹ̀nì bá fẹ́ já ta ní gbà àyàn kí ni gbogbo ọkọ̀ kí lápanupọ̀ lélẹ́rí ẹ̀dí ó délẹ̀ tán pé káwọn yọmọ wí ọ̀kan nínú àwọn ẹni nínú àwọn jàwọn súnà lọ àwọn ọ̀daràn wọ́n dẹ̀sẹ̀ ọlọ́run wọ́n bẹ nínú pléènì wọ́n bọ̀ láti ọmúra wọ́n bọ̀ pléènì wá ń ṣe kí ni ìwọ́n ń fi sọ́tún ń fi sósì bígbà tó fẹ́ ṣe kí ni tó fẹ́ crash tọ́ ya hayo tí nǹkan bá ti fẹ́ dàrú tọ́mọ̀ wínú la hawla wala quwwata illa billah in tọ́mọ̀ wí nìyẹn la hawla wala quwwata illa wọ́n ní wallahi in tó bá wọn nú jẹ́ òun náà ni pé àwọn wá rí àwọn kan nínú àwọn tán jẹ́ ọmọ Egypt yẹn tán jẹ́ lárúbáwá wá ní ya badawi ya badawi an sínú ya badawi badawi sànú wa o ya rufa'i la tansana mọ́gbàgbé wá àwọn wa ni ha ṣé mùsùlùmí làwọn lè isaa? kọ́dà àwọn kèfèrí jọ́hun àwọn kèfèrí jọ́hun tí wọ́n jẹ́ kèfèrí pààlì kò fáàrù kùrẹ́ìs ìgbàtọ́lọ̀ wọn bá ń ròyìn wọn wípé wàyíza rọ́kìbò fèlèfúlìkì tí wọ́n bá wà níbi ọkọ̀ jómi tí ọkọ̀ jómi ẹ̀ wọ́n ni ya Allah ya Allah ya aláàlọ́sọ̀rọ̀ inú kọ̀ránù fàyíza rọ́kì ìbúrúfìlìfòlìkì tí wọ́n bá wà nínú ọkọ̀ omi tí ìgbì omi fẹ́ dà wọ́n wọ́n fẹ́ ṣubú sínú omi dáàwùláhà wọ́n ma wá pè ọlọ́run ya ya Allah ọlọ́ni falamma najahum ilal barri idahum yushriku tí ọkọ̀ ojú omi bá wá gbé wọn sí èbúté tí wọ́n wá bọ́ọ̀lẹ̀ níbẹ̀ tí wọ́n napá tí wọ́n naṣẹ̀ wọ́n sì wá padà sọ́dọ̀ látà àti òzá àti mànátà pé mànátà ò ṣe o <laughs> látà ò ṣe wo àwọn bá wọ́n sọ fún wọn wípé àṣẹ ah, kèfèrí àwọn ti sí ó tún wá burú ju àwọn arábákà lọ àwọn ẹ̀sìn àlá nígbà tí gbogbo tí wọ́n sì àmọ́ nísìnyí ẹ̀rú dé àwọn tó ń pe àwọn ẹni tí èso lọ ó rí pé bírèkì mọ́tò yóò Ibrahim niyaz niyaz mọ́tò rẹ̀ ọfẹ́ gbá mọ́tò ní yẹ́s ìwọ ọgbọ̀ ládúgbò yìí lọ́lọ́rin ọlọ́sákí nídìí bẹ́ẹ̀ òdodo ẹyọ kan ni ọjọ́ ọkú yọ padà dé ẹ̀sìn nìkan láàfi jábọ̀ lọ́dọ̀ ọlọ bẹ́ẹ̀ bá ti jẹ́lẹ́bọ ẹ̀bọ pọ̀ tọ́ba ti sìkan tọ́ba ti sìkan bẹ́ẹ̀ ẹ̀hẹ̀ ìsìláàmù ti bàjẹ́ alẹ́ náà rèé tà ìdáwọ́ tó gẹ́rì kíyàn máa pè ẹni tí è ṣe ọlọ́run <clears throat> alìwàsá ìtòdò ọlọ́run bá nílẹ̀ rí gbogbo àwọn tẹ́ǹpẹ̀ yẹn ọlọ́run bá ní ọlọ́run bá ní ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ẹ̀yà ayé ọ̀lẹ <laughs> sọ́dọ́ ni tí ó padà parẹ́ kọ̀gbọ́dọ̀ jọ lọ́hùn ẹni tí ò sí tẹ́lẹ̀ tọ́dé pé wọ́n mú wálé ayé ni kọ̀gbọ́dọ̀ jọ lọ́hùn kò sí ní nǹkankan lọ́wọ́ tàbárẹ́kà lẹ́sí ibi yẹ́dì hílí múlìkù ta ní gbé títorí fún rẹ̀ ta <laughs> ní lẹ́sí ìdẹ́hùn ọkọ̀ mọ́ jẹ́ pé tàbárẹ́kà tàbárakà lẹ́dí bí yẹ́dì hìlmọ́lìkì ọlọ́ni ti tóbi fún ẹni tí gbogbo ọlá ń bẹ lọ́wẹ̀ wà húwa húwa òun nìkan ọlọ́ni wà hùn kò ní wà hùn ó ní wà húwa ọlọ́ni sàwárò nìkan yẹn aláàkúnlì ṣéyìn kọ̀dìrì ọlágbára lérí gbogbo nǹkan ẹ̀wù bọ́lọ̀ ṣètò <laughs> ẹ̀kílẹ̀ wọn wà lọ sàárè ṣe ọ̀daràn ọgbà lọ́rin lọ́wọ́ mọ́tò 10,000 ọdọ́ òun ń bèèrè ẹ̀dàkùnrin bọ́ lè ṣe ìlágbájá wà kí lọ wá lọ kí fẹ́ ọlọ́run lóhun súnmọ́ ọdún lọ ó sì ní kò pé wọn òun ọ̀dọ̀ ọlọ́run kí lọ wákàkí ọlọ́run ní ọ̀lẹ́ ní gbogbo àwọn tẹ́ ń pè ni ọlọ́run kọ́dà àwọn ọ̀lágbára lérí kankan ọlọ́run wọ́n ọlọ́wọ́ lọ́tọ̀ gbogbo tẹ́ ń náà wà ní ọ̀tọ̀ ọlọ́run gbogbo tẹ́ ń yàtọ̀ sí ọlọ́run máa yamlikuna min qitmir wọn ò lágbára láti fún ní ni wọn lágbára láti fún yín ní tó kíni jama kí ni wọ́n rìn fàásí níbi tí wọ́n fi ní àní nǹkan òun tó fẹ́lẹ́ bí kòtìmírì ó kéré jọjọ wọn lágbára láti fún yín nínú ọlá ayé ní tó fẹ́lẹ́ bí kòtìmírì ẹ̀yọ́ mọ̀ yá mi kìtìmẹ́rì ní fẹ́lẹ́fẹ́lẹ́ tí ma ń lẹ̀ mọ́ kóró tó wà nínú làbídùn <laughs> ó ní àbágbọ́n gbé kámẹ́rà sí i fẹ́lẹ́fẹ́lẹ́ tọ́lẹ̀ ma kóró làbídùn kóró ni àbí ṣẹ́rí fẹ́lẹ́fẹ́lẹ́ yìí ó ní wáìtì ó ní ó ní ẹdí mú jáde ó ní dọ́gbọ́ ni ọlọ́run bá ní àwọn tẹ́ ń pè kankan gbà yìí nínú àjẹ́ nínú oṣó nínú iṣẹ́ gbogbo wọn gbogbo wọn tẹ́ ní kí wọ́n gbà yìí lẹ̀ yàtọ̀ sóhun ọlọ́run ọlọ́run ni tó tó ṣe dédé kìtìmírì fẹ́lẹ́fẹ́lẹ́ tọ́lẹ̀ mọ́ kóró làbídùn ọmọ ìyá ò tí ìgbàgbọ́ yàrin yẹn oye làbídùn ní ẹ̀hẹ̀n fẹ́lẹ́fẹ́lẹ́ tá ṣe kí ni tá a yọ lára rẹ̀ ní sórí fẹ́lẹ́fẹ́lẹ́ tá a sí kò ní ara oòrò làbídùn ìtọ́lọ́rin bá ti dágbé kìtìmírì nìyẹn sọ pé mo gbé làbídùn wá sí mo mú láti lé ni nítorí ìwọ tó ṣe tàríkà àti ìwọ tó ń pọ̀wọ̀ tó ń pè àjẹ́ wọ bàbá àdínì tó ń pè ayé ọlọ́wọ́ bá ní wọn lágbára láti fún yín kankan nínú ètò ayé tọ́wọ́ ṣe déédé fẹ́lẹ́fẹ́lẹ́ tó lè máa kóró làbídùn ọlọ́wọ́ ní ń tẹ̀lé ohun tẹ bá wálé máa pè wọ́n láyé sí máa òun dùn áàkún wọn wá lè gbọ́ àdúrà yín wọn ò ní gbọ́ wọ́n ti lọ́ntí wọn àwọn ti kú àwọn èrè yẹn wọ́n ti lọ àwọn ayé wọn sí lọ́dọ̀ yín ọlọ́run ọba ní wọn gbọ́ àdúrà tẹ̀sí wà lọ́sẹ̀mì òun kápẹ́ wọn gbọ́gan mọ́sàjáàbù lákùn wọn ò lè dá yín lóhùn wọn ò lè fún yín ní tẹ́fẹ́ ọlọ́run ọba ní wọ̀nyẹ́ ọmọ ìkìyàmà tọ́mọdéjà ìkìyàmà yẹ kí fòrúnà bí ṣírí kíkùn yẹ kí fòrúnà bí ṣírí kíkùn ẹbọ tẹ̀sí yẹn ẹ wà kẹyìn síra yín wọ̀láyùn nàbí uka mẹ́tòlù kò sẹ́nìkan tí o bá ṣe ọlọ́run ẹni bá ṣe ìsìgáṣà owó ọ̀nà lọ ìsìgáṣà bil awliya ìsìgáṣà bil awliya aw bil malaika aw bil jin aw bil ins aw bil amwat ẹni bá ṣe ẹgbàmí ẹgbàmí tí ń pe àwọn tọ́lọ̀ ń dápẹ́ kán gbà wọn tí ń pe wọn wọn ni yọ wọ̀nà lọ́rùn súrọ́tù kíni súrọ́tù fátìrì ayà 13 àti 14 súrọ́tù kíni mo pè é jẹba fátìrì ayà 13 àti 14 tọ́bá ti ní ẹ ṣàánú mi ẹ gbà mí ọlọ́run ní tó ń pè yẹn kò lè fún ọ ní kìtìmẹ́rì al-makhluq ẹ wá rí gbogbo àwọn tá ń pè yẹn ọ̀lẹ ni wọ́n ìwọ tó ń pè wọ́n ọ̀lẹ ni ọ́ àwọn tó ń pè náà ọ̀lẹ làwọn náà ọlọ́ni yáyọ nas ọlọ́ni mọ́kọ̀ ẹ̀yọ́ mẹ́yàn dúríbà masalun fastami'u la àpèjúwe kẹta gbé kalẹ̀ fún yín ni ó ẹtẹ́ tí ó ọlọ́ni ẹ tẹ́tí léko ọlọ́ni ẹ gbọ́ o fásitẹ́mi húlà ọlọ́n pè wá síbẹ̀ ọlọ́ni ẹ tẹ́tí o iná lẹ́sìnà tẹ̀dẹ̀ ọ̀hún àmì ìdúni láà gbogbo ń tẹ́ ń pè tí èsì ọlọ́run ipé kọ́ láyín kọ́ gbà yín kó fún yín ní nǹkan kan láyín àkàlùkù ọlọ́ni ẹ gbọ́ o láyín àkàlùkù dùbàbà wọn ò lè dá ìsìn ah ah ṣèlésìn bí ká tó fi ẹsìn náà hàn wọ́n wọn ò lè dá kí ni jama ìwọ náà sáà dé sí ma lera mangoro ó gbé síwájú lé kó gbé ìkókó lára ẹ̀ ó rè sí yẹn ọlọ́run láyé àlùkù tó bàbà gbogbo àwọn tẹ́ ní kí wọ́n ràn lọ́wọ́ màláìkà anábì ọlọ́run àjẹ́ oṣó ṣéhù jésù gbogbo wọn pátá ọlọ́run ni lè dé sísí kọ́dà gbogbo wọn tí wọ́n jọ ọlọ́run ni agbára wọn lè fi dé sísí tọ́ba ìgbà kankan lọ́wọ́ wọn bóyá oúnjẹ tí wọ́n jẹ àbí nínú àwọn kan tó fi ń panu ó kẹ́ gbà kankan lọ́wọ́ wọn báyìí lọ́bá fò ọlọ́ni láyé stangi lúhù mínú ibi wọ́n yà ọ̀lẹ́dẹ́ wọn lágbára gbogbo wọn lágbára láti gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n ni dọ́ọ̀fà tọ́líbù wọ́lmátìlú ọlọ́run bá ní àtọ́líbù náà ní gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ń wá ọlà tẹ́ ń wá oore lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run bá ní ọ̀lẹ́lẹ́ ní wọ́lé mọ̀tìlúbù ẹ̀wọ̀n ìmọ̀tìlúbù ní àwọn tí ẹ̀ ń wá dáadáa lọ́dọ̀ wọn tẹ́ ń wá wọn káàkiri àlùmọ̀tìlúbù ọ̀sá lọ Senegal ó gbé plane lọ wọ́n ní kí lọ́n wá káàkiri ọlọ́run wọ́n mọ́ ṣé Senegal lọ́mọ́ wà ṣé kò sáwọn tẹ́ ọlọ́run kó fi ẹ̀sìn rẹ̀ kó fi hàn wá o ọlọ́run wá sọ̀rọ̀ kan nígbẹ̀yìn ayà yìí ó ní máa qadarullaha haqqa qadrihi ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí ọlọ́run wọn mọ bọ́lọ̀ ṣe tó ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pè nǹkan mí yàtọ̀ sí ọlọ́run máa qadarullaha haqqa qadrihi ọlọ́run bá ní ọlọ́run wọ́n náà sọ pé ọlẹ́rú ọlẹ́rú àwọn ẹrú ọlọ́ ẹrú ọwá ń bèèrè nǹkan lọ́wọ́ ẹrú o bèèrè lọ́wọ́ ọba tó dérú ọwá lọ́wọ́ sẹ̀sì lọ́sí wọ́n ni ẹ́ tí ìdáwọn ọmọ bá ṣe ni ẹ kò sẹ́ni tó ṣe mọ́ ojú ti là kéwú ti dé ti sọ̀kalẹ̀ kálukọ́ lẹ̀ lè túbá lókù ọlọ́wọ́ bá aláà ó ní gbogbo àwọn nǹkan tẹ́ ń pè yẹn ọ̀lẹ́ ni wọ́n aziz òun nípa ọba abiy lòun suratul hajj lọ́wà àyà seventy three àti seventy four má gbàgbé nígbà tí ní ìwọ náà bá wá pé ayé àwọn ni dọ̀ọ́fà tọ́ọ̀lìbù wọ́n lè mọ̀ tìlò wọ́n lè sì pé jésù dọ̀ọ́fà tọ́ọ̀lìbù wọ́n lè mọ̀ ó sì bá wá pé ṣé ibrahim niyaz dọ̀ọ́fà tọ́ọ̀lìbù ṣàbùrù kọ́ ìdì láti náà máa ń ṣe yíwọ́n mọ̀ ń gbà yẹn ah bí n bá pè yọ̀dà wọn ni jẹ́ òní bàbá rẹ̀ kú òun làlífà ó ní mímọ́ ṣe wà ń bí tí má gbàgbé nǹkan kan níbi tafsiri yìí sàárẹ̀ rẹ̀ lọ́wọ́ lọ́kàn yẹn yóò rán mi létí mo ní kọ̀yẹ́ kan kí zúrì lẹ́yìn ẹ̀ tí wọ́n mọ gíráfìtì ń tọ́sọ yẹn kọ̀yẹ́ kan kírun zúrì lẹ́yìn yóò rán létí gbótó bá ti pè yóò ṣe kí ni yóò dáhùn lóhùn irú ìsìláàmù dáfẹ́ ká máa ṣe ni ìsìláàmù tọ́lọ́run sì ní a ṣe ni ìsìláàmù tọ́wọ́ ní Kùránì ni àti hadithi ẹ̀yọ́ màyá mi wọ́n ní àdá ìwọ́lùmọ̀dẹ̀ òun ẹni tí ń pè yàtọ̀ ní dáńgbé yàtọ̀ sọ́lọ́run ọ̀lẹ́ náà ni àwọn méjèèjì lẹ́yìn náà ẹ̀yọ́ màyá mi àdá ìwọ́lùmọ̀dẹ̀ òun àdá yọ́mọ̀ kìyàmà gbogbo ẹni gbogbo àwọn tó ń pè ó ní sẹ́mi mo ní ká máa pè mí gbogbo tó ń pè ní ó dìde sí ọlọ́run jọ lè kíyàmà Allah ló sọ bẹ́ẹ̀ o pé gbogbo tó ń pè pé kọ́ràn ọlọ́wọ́ ìwà àtàwọn àjẹ́ fèsì ara yín ẹsẹ̀ wájọ wọná ẹ kọ́kọ́ jà náà kẹtọ wọná yóò dìná yìí pé ah òṣìṣẹ́ òṣìṣẹ́ tó bá mà ní ah èmi kọ́ bá pè ọba tó dá wa lọ́ba ṣé kí lọ́ba máa pè gbogbo àwọn wòlíì ọba yín àwọn wòlíì kan bẹ́ẹ̀ àwọn onímọ̀ sí táwọn yẹn ń ṣe lẹ́yìn wọn àwọn ṣe báadà wọ́n ṣe bọ́ọ̀lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yìn wọ́n ń pè wọ́n wọ́n ni wọ́n dìde sí ìjọ́ ìkẹyàmà pé ah níta ṣe ya burú lánàá ọlọ́ni ọmọdé àgbẹ́lú mímọ̀ yẹ́dà omidú nílá ọlọ́ni ẹnìkan sọnù tó ẹni tí ń pè nǹkan míyàtọ̀ sí ọlọ́run man la yastajibu lahu ila yawmil qiyama àwọn tẹ́ ń pè yọ́lọ́ ni wọn ò lè dá yín lóhùn tálẹ̀ kìyàmà ètò wọ́n mọ̀ andu ahin gafilun nígbà wọn ṣe mọ̀ pé ń sàdó àtẹ́lẹ̀ gáfilún àndó ahìkùn tẹ́ ẹ bá ti ń pe ẹni tí ò sí lọ́dọ̀ yín kò ní màá sí àdúrà tẹ̀ ṣe ọlọ́ni wọn mọ̀ pé ń fi àwọn tẹ́lẹ̀ nítorí pé kò sẹ́nìkan tí máa ríwájú tí máa rẹ́yìn lẹ́yìn ọlọ́ ẹni ti kú ibi òun wà ní rí kò rí ìdí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn máa ọlọ́ni àwọn látà táwọn òṣè wá rí náà àwọn mọ̀nátà àwọn òòṣà ìdílé yín àti gbogbo àwọn ìyá àjẹ́ tí wọ́n ń ṣe mítì gbogbo àwọn aláyé ẹlẹ́yẹ emere gbogbo wọn ò ṣe ẹ̀mà pẹ́ ń tí àwọn ọ̀dà tí wọ́n bá mọ̀ ìyá àjẹ́ kan ní sí fún mi lóko rẹ̀ nínú àwọn ìyá àjẹ́ tó wà lù yín tó ń sọ níbi àwà yìí àdúgbò ra wà yìí ọjọ́ ta la wà yìí pe sàbìtì yìí káwá pe bọ́dà kan kó lè bọ́ sàbìtì lé o mọ́sàjà jáde nírọ̀rùn nínú mọ́sálásí ta wà yìí o lọ́jọ́ káwá ní kẹ́nìkan ló lè bá wa bí sàbìtì yìí kápẹ́ fóònù ẹnìkan ní àwọn ọmọ ìyá tó jẹ́ súnà tí ń bẹ ní nílùú yìí kárí kó lè bá sàbìtì yìí pé ìjẹ́ sàbìtì yìí gbọ́ láago mẹ́fà nígbà tá ń pè lọ́jọ́ ta. irọ́ lásán bí àṣà dòkòtòrò wà á ní kíni irọ́ lásán irọ́ lásán ọlọ́run ní wọ́n máa ń dùn áìmù gáàsì lóòn ọlọ́ọ̀bá ní gáàsì lóòn á ń dùn áìmù wọ́n fọ́nú fọ́ra kúrò níbi àdúrà yẹn wọ́n ṣe gbọ́ ni ìtẹ́ǹsẹ́ wọ́n ìdá òṣìlá náà ọlọ́run tàbá wá gbé àwọn èèyàn di ọ̀tá àwọn tí wọ́n ń pè yẹn wọ́n sì ọ̀tá àwọn tí ń pè wọ́n wọ̀kánù bí ìbájẹ́ ti hìm káfírin wàkánù bí àìbádá ti hìm káfírin àdúwà wọlé ìbádà ọlọ́run bá ní pẹ̀lú ìbádà tí wọ́n fún wọn yẹn wọ́n sì wá di kèfèrí tọ́lọ́run bá láti yọkú onú islam suratul Ahqaf láti rí bóyá ayá ẹlẹ́kẹrin abẹ́lẹ́kẹfà ẹ̀yìn ọ̀lẹ́lẹ́wò suratul Ahqaf ṣe wá rí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe alàgàtà lágbàláyé kìí sílẹ̀ yorùbá nìkan wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n náà ti mọ̀ wọ́n àwọn míì ń lo màláyíkà àwọn míì ń lo àlìjànú ṣẹ́rá àwọn lárúbáwá tí wọ́n bá ní yá sayida hada alwadi àlìjànú wọ́n pé o tí wọ́n ti wà nínú desert lẹ́yìn ìlú tẹ́ńtráfù lọ wọ́n ní a pé ìwọ àwọn àlìjànú tó wà ń bí gbà wá lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ o a pé eléri àlìjànú tó wà ń bí gbà wá lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ anábì wa kọ̀ndẹ́mù pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má pé olúgbó mọ́ ọ wà lọ́dọ̀ tí wọ́n náà bí tọ́ba ń pọ̀fọ̀ ọ bá bára rẹ̀ nínú gbóló ní olúgbó olúgbó olúgbó tí pè kéṣọ ọlọ́run <laughs> ọlọ́run ègbénugbó olúgbó ìyà àdìjẹ̀lú ni àwọn lárúbáwọ́ máa ń ṣe ànábì ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láyé yín olúgbó ò lè sọ yín ọmọ rẹ̀ ò lè sọ yín tẹ́bá ti débì kan tẹ́rù ń bà yín tẹ́ẹ̀sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń tíráhù ẹ̀ sọ̀kalẹ̀ síbẹ̀ abẹ́ ilẹ̀ olúkan tẹ́ẹ̀sí ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá ti bọ́ọ̀lẹ̀ kẹ́ yanu kẹ́ ní a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa yìí sádìwọ́ ọlọ́run ọba pẹ̀lú gbólóhùn rẹ tó pé mọ́sà ìsọmi níbi aburú àwọn ẹ̀dá rẹ tí wọ́n ti wí mẹ́ta yẹn aburú ò ní ṣe ìwọ tí wọ́n kọ̀wé ọ̀fọ̀ fún pé tọba ti lọ léèlé yá kọ́ọ̀kọ́fọ̀ tọba ti káṣíbà tán torí àwọn àjẹ́ ìlú yín ọ̀fọ̀ kan pa òkè lọ́sọ̀ tọba ti wọ̀lú a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa ṣẹ́rí kí màkà tí mo tún rí nínú ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni pé gbogbo àfáà súnà tí ń bá ń kọ̀ndẹ́mù kìíní kan pé ọ̀dà látara pé ọlọ́run kọ̀ndẹ́mù ẹ̀ àdẹ́bí kọ̀ndẹ́mù ẹ̀ kó mọ́ gbàgbé láti máa fún wọn ní ìyí tí wọ́n máa fi ṣe kíni tí wọ́n máa fi rọ́kò tá a bá sọ solúsàn onye ọka ní kiri ọ̀dàkọ̀dá ó ti sẹ́dùdà jì nìyẹn tí wọ́n bá máa tí wọ́n síbẹ̀ ayé ka kùrùsí yù ọwọ́ ayé òní báyìí ẹ má sọ̀kùn ma má ka láwọ́là ẹ ta ẹ ka bọ́kọ́rà ẹ ta ẹ má fún láwà tó bìlẹ̀ ẹ ta ẹ má ṣe sọ tọba ti fẹ́ jáde ẹmọ ní bísmìlá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah abúrò ní ṣeyín tẹ́fì darí dé ẹmọ́sùn kan mọ́mọ́tò ma tọba ti start subhanalladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun nǹkan kan ò ní di ọlọ́tọ́bì lọ́gbẹ́bi dé bọ́lá ṣe máa ṣe nìyẹn níbi bẹ́ẹ̀ àwọn táà ń pè yẹn mọ́jà pè mọ́ ìsìgáàtà ẹbọ ní má ṣe ìsìgáàtà mọ́ o pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run má ṣe pẹ̀lú Allah nìkan Allah nìkan lọ́ba tí ó lè dá wa lóhùn àlìjànú yẹn ni wọ́n máa ń pè ní ràwáníyà wípé àwọn ràwáníyà kan bẹ tí ń bá wa rìn tí wọ́n ti Allah kì í jẹ́ jàlìjẹ́lù zúlì jàlálì lọ́lọ́ ń jẹ́ ìyá jàlìjẹ́lù jẹ́lìjẹ́lù jálùjálùkà yẹn kìí sí èdè lárúbáwá àwọn lẹ́tà kan ni wọ́n jálùra wọn yá sí jákàṣíṣù ẹ lè rí nínú dictionary lárúbáwá ó kọ àlìjẹnú ni yá rọ́kọ̀ yá ìlú yá mọ́síkà yá ìlú yá dámdámà yá ìlú dàbáṣà dámbá kàràkàrà ń dá sábàrì sábàrì bàtúrà <laughs> eh, kò sí nínú ọkọ̀ ọlọ́run dàbáṣà dámbá bisimilayi kandu jalimu jalimami kandu jalimu jalimami kìí sókọ́ lọ jalimu jalimami kandu ẹ̀ eh, sàgí kárí karami kandu ẹ̀ eh, kìí sókọ́ lọ kò sínú èdè lárúbáwá wọ́n ni ẹ́ àyíkàrá àbúkàrá ẹ̀ gbogbo orí ibù ni àwọn ti filẹ̀ Allah kí wọn náà bọ́bà sórí bú láti ń jáde káàkiri àárín káàkiri ni ó ọjọ́ talawa yìí ìbọn eh, àti bọ́ jẹmọ́ ẹ̀ eh, à ń bọ̀ láti gẹ̀dọ̀ àtúnbalẹ̀ sọ́jọ́ ta lọ́sẹ̀ tó ń bọ̀ àmbẹ̀lámbẹ̀ bá ṣe máa rìn káàkiri nu kọ́ bọ́bà sórí bú àwọn pè áàlù súnà ní Boko Haram Boko Haram wá o àdáni Boko Haram kó káàkiri bá tí kágbà lọ́wọ́ ẹni tó ní káfẹ́ ní tí ò ní káwọn yóò yóò sórí ibú lábala òsì nítorí tí òsì bá ti múyàn ìpẹ̀kúkọ̀ yóò máa ni yóò máa pè ẹjá mọ̀ ara wa lọ́wọ́ kádúró ti ra wa àdúrà tó bá fẹ́ ṣe lọ́lẹ̀ bẹ̀rẹ̀ túmọ̀ rẹ̀ lọ́lẹ̀ àwọn àfà lọ́lẹ̀ bẹ̀rẹ̀ túmọ̀ rẹ̀ kọ́wọ́ ni kọ́wọ́ máa pe orúkọ àwọn ara wa níyà wọ́n máa wá da ọ ni oyún ọmọ bàjẹ́ ikùn náà yọ nígbẹ̀yìn ayé látara pé kúpe ẹlòmí ọ̀padà ya wèrè látara wọn àjẹ̀nú tí ń pè èyí rẹ̀ dàrú yóò ní àjẹ̀nú owó ní àjẹ̀nú owó ní wọn pè kan lọ́dún kan wọ́n sí fàfà kúfà àjẹ̀nú ẹ̀ padà gbé owó wọ́n sì náà soro. sọ̀rọ̀ àjẹ̀nú ọ̀ àmọ̀ bó ṣe fẹ́ o wọ́n nígbà àlìjẹ̀nú ọwọ́ fẹ́ padà ọfẹ́ gbó padà ló bá ní bẹ́ndì bẹ́ndì báyìí

وأنه كان رجال من الإنس ọlọ́run fáyà lórí ẹni o ọlọ́run ní ẹ̀rá èèyàn nínú àwọn ọmọ èèyàn wọ́n ma wá agbára wọ́n ma wá ìrànlọ́wọ́ wọ́n ma wá ìṣọ́ ìyàwó òdúnà bí rìjáàlì mẹ́rin jìn lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú fasáàdùn ọmọ ràhàkọ́ ọlọ́run bá dáwọn àlìjẹ̀nú yẹn wọ́n padà sàlékùn páyà wọn wọ́n padà bá jẹ́ náà ní tọ́ọ̀ bá ti má ní àṣepọ̀ pẹ̀lú àlìjànú o ìtọ́ bá ti ń pè tí ìbá ti ti yá fàtà ìftáhàlì yá razak òrùsókù ni ó ti níbáṣe pẹ̀lú àwọn àlìjànú níparí ọ̀rọ̀ mi ọ̀nà ni àwọn ànábì ọlọ́nkọ́ ànábì dáúdà ṣàánú mi ànábì ibrahim ṣàánú mi ànábì ismail bá mi sọ fọ́lọ́kọ́lọ́ ṣe kábà yìí ọwọ́ náà lọ́rùn gbogbo àwọn ànábì ọlọ́run ọba kí ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ni wọ́n sọ ohun ní ẹ̀pẹ́ wá ẹ̀pẹ́ wá ẹ̀pẹ́ wá ní jẹ́mọ̀lẹ́ sí gíní la mulku lakum naf'a wala darra àbáka wọ́n pè ní násùrù kabara nínú àwọn àfáàkà dìríyà ní ilẹ̀ haúsá ni àwọn kan náà wọ́n sọ o àwọn ara wọn náà wọ́n sọ o ìdáwà gbọ́lẹ̀ mi ń sọ yìí o wọ́n ní àwọn ọ̀tá wọ́n rọ̀ nǹkan lu bàbá bàbá wá ìdí wọlé lọ bàbá wa ní ya Rasulallah khudi bi yadi fatadarakini wa anta abi ya Rasulallah khudi bi yadi fatadarakini wa anta abi ya Rasulallah mo pè wọ́n Muhammad òjíṣẹ́ ọlọ́run ìtàn yẹn ò dé mi lójú àmọ́ kàsídà yẹn dá mi lójú àwọn ọ̀rẹ́ wa tó ń ṣe kàdìríyà wọn ò lè má sọ wọ́n máa fi ń bẹ ọlọ́run ni ya Rasulallah àpèwọ́ Muhammad ìwọ òjíṣẹ́ ọlọ́run sójíṣẹ́ ọlọ́run lọ́yẹ kókò ní àbọ́lọ́run ọlọ́run ni fala tad'u ma'a Allahi ahada kùránì làwọn lò àwọn olú bàbá sọmọ́ khudh bi yadi ọya mú ọwọ́ mi mọ́jì wọlẹ̀ o fátádá alákìíní jáàánú rẹ̀ ó lépa bá mi wọ́n ń ta ha bí ìwọ ni bàbá mi o bàbá mi o bàbá mi alùkọ́ánù si ni, e eh, eh, makana muhammadun abá ahàdí mẹ́rìndínlẹ́kùn walakin rasulullah ọlọ́run ní muhammad sí bàbá ẹnìkan nínú yíò kẹ́nìkan ó sì mọ́pàá náà bí ní bàbá rẹ̀ ẹ ni ní wọ́n takọ̀ àwọn àgbàlagbà sáwà látakọ̀ àgbàlagbà ní àbí kùrán ní takọ̀ wọn ṣẹ́ṣẹ́ àgbàlagbà wọn ni a ṣe àbẹ́sì kùrán nídìí bẹ́ẹ̀ ó wà nínú tìjáníà náà àwọn náà wọ́n ṣe ń ṣe gáàsà pẹ̀lú àwọn olùyà dáadáa àwọn àmbíyà ya Rasulullah oye òjíṣẹ́ ọlọ́run aláàlẹ́ ọyẹ ká máa ń pè ẹjá lọ lè túbá lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n inda tabligh risalatillah àwọn ni wọ́n ń fún wa ní Qur'an àwọn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa wọ́n wà láàrin àwa àtọlọ́run inda tabligh risala tó bá di pé afẹ́ gba mẹ́sẹ̀gì ẹnìkan kan lè yọ ànábì ọlọ́run kó láàrin wa àtọ́lọ́run tó bá di àárín pé tó bá di ìgbà tá a fẹ́ sọ̀rọ̀ nípa afẹ́ gba mẹ́sẹ̀gì afẹ́ gba rìsálà ọ̀rọ̀ ọlọ́run alukoran àwọn ànábì ọlọ́run bẹ láàrin wa àtọ́lọ́run ànábì nuhu bẹ láàrin àwọn ìjọdà àtọ́lọ́run ibrahim bẹ láàrin ìjọdà àtọ́lọ́run ànábì muhammad bẹ láàrin àwa àti ọlọ́run eléyìí ẹsẹ̀ bọ́ wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run wọ́n dẹ̀ fún wa àti tẹ̀lé èyí tá à ń sọ òun náà ni akásọ̀lẹ̀ wàtá ìtì ìfílẹ̀ ìbàdà àwòfìdùà kálọ́gbà kan lọ́dọ̀ ọlọ́run káwọn fà wọn sáàrin wa àtọ́lọ́run ká máa wá pè wọn ká máa bẹ̀ wọn ká máa ní ká máa wá sọ fọ́lọ́run òun là ń sọ ń jòkó yìí ẹbọ nítorí pé ìbàdà nìyẹn ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti sọnù nípasẹ̀ eléyìí kọ́lọ́mọ́sà bá wa fún wọn mọ̀nà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa subhanakallahumma wa bihamdika